الكريم وعلى آله وصحبه أجمعين أما بعد هذه منهم بدع بدع الزيارة بدعة الرزق والبيع سعرين وللضرب الضرب بالطب كما والأبواق المزامير هذه صعوبة والرقص بخمجه إلى قبر خليل عليه السلام وبلغني بسعري نبي إبراهيم تقربا إلى القلال بليهم ثم نهضا وعن برخا جهاد خليل عليه السلام من داخل البناء كان يعتزب وسعري فهو نبي إبراهيم من داخل البناء لا تبقى وعونه بيتناقه wọn rágbà yìí nísìnyí tó jẹ́ pé sáré anábì bọ̀rọ̀ yìí ní síríà ẹ̀hún wọ ní ẹ̀rọ gan lọ pé onígbà tí bá tó wọlé ẹ̀. lèbìnà ò dúró sí kòkó ọ̀sán fìyà ká máa kọ́lé sórí sáré láti máa gbé bẹ̀ ẹ̀kọ́ máa hàn òní ọkùnrin pẹ̀lú ìgbà yàrá yàrá tẹ rẹ́ǹtì sáré kan lẹ́yìn wọ́n rẹ̀ mọ́lẹ̀ ìgbà wọ́n ṣe sáyẹ̀nsì. Mira, ìrọ̀lẹ́ òun ní sáyẹ̀nsì. Nǹkan àwọn pé èrò yàrá yìí láti bàbá sí. Wọ́n lè sin oúnjẹ tó ń yàrá yẹn. Wọ́n tún máa fi rẹ́ǹtì. Sẹ́yìn pé lẹ́yìn ìjẹ̀wá ní jáàlú àrùkọ́mí àwùlọ̀lọ́wáhí. Nílẹ̀ kan sóbi àdéhà, ìfihàn gbé máa àbí pátákó ni wọ́n ti látara pákó ẹ̀rọ pátákó sí sàárè ẹ̀rọ àwọn kiri wọ́n ti ní ẹ̀ka tó kó bá kú wọ́n wá gbogbo ní kalẹ̀ wọ́n wá níka bóyá láyìn ìṣẹ̀lẹ̀ àbí ìtẹ̀lẹ́ máa pè wọ́n wá máa kí wọ́n wá máa ṣe tàwa fún àwọn wọ́n kọ̀ọ̀kọ́ lẹ̀ wọ́n ti tàwa fún náà wọ́n kọ́ jáàlú àdá. Amen. بدأ عيوني أعجب بسيطة تزيين البداية عام 19 حمل المصحف إلى المقبرة أمر بالقرآن المقبرة والقراءة منه عن النبي كما قال عن البداية sọ́yìn ilẹ̀ kúkúrú ìmọ̀ yaxilu kìláàtù kúránì náà ká máa kó kúránì sí tẹ́ torí pé àwọn ẹni fẹ́ ka kúránì tẹ́ ẹgbẹ́ nǹkan tó jẹ́ bílíà àtúwọ́n kó kúránì àtúwọ́n ràn lọ́wọ́. تخليق حيطان وعمده ká máa ya ní tí ń bẹ lára fẹ́ǹsì sàárì àbí tẹ́ àbí bẹ́ẹ̀ kọ́ àbí ká máa dìbò òpó rẹ̀ lẹ́ni tí wọ́n wá sùnmọ́ ọlọ́run ọba torí àwọn èèyàn tó wà níbẹ̀ tẹ̀kídìmù àárọ̀ ìlú تقديم عرائض الشفع والقوة داخل الضريف دائما عن طيب الضريف يفصل فيه وني

واحد كل أوجه كما سوى كسر ojú wíńdò sàárè àwọn ọ̀rẹ́ ọlọ́run ìyẹ̀dákẹ́rùhún ìyẹ̀dákẹ́rùhún ọ̀yá kò mú àjẹsà láti ràn wọn létí láti gbọ́ bùkátà wọn. ẹni dákò zòwárì bìyà bí àwọn ọ̀tà àlòkùnrin bìyà. هو ده بدأوا كما الأعمال انا عليهم الهامدة قد أنبس عليهم أسير وما كان وتعلق بها كما قرروا يعني إلقاء المناديل وثياب الخضر بقدر التبرك كما pula no cativando. Abaixo, vão pulverizar e desenvolver. إبقاء بعض النسوة على أحد القبور واحتكاكها فرجها عليه بالتحفلة wọ́n ní ibẹ̀ náà obìnrin yóò jókòó lórí sàárè yóò àwọn fi gbó yóò máa fi ولم يتحب على الوقوف لأنه هو لما بيدوس عليه استلام القبر وتقبيله كما فورس عليها كما كيسه يعني إنه بدعم إنصاف الباطن والظهر بالدار القبر كما دام بري وبيدوس عليه كما دام بري وبيدوس عليه أمين إلصاق بدنه أو شيء من بدنه بالقبر قال دعكم ليس عليه أبي كي يولد كي على يجاوي القبر أبي دوا لبس عليه من أمور يقال على النبي ونحوه وصحبه وسلم تسليما كثيرا السلام عليكم ورحمه الله وبركاته